ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا <clears throat> من يهده الله فلا مضل له <clears throat> ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 lọ́ọ́ máṣá ìfi ìmọ̀ súnà náà mọ̀ wá kó fi ẹ̀mí wa rinlẹ̀ lórí òdodo ẹ̀ kárí ṣe adákẹ́ lórí ẹ̀ níjọ́ tá a bá jáde láyé kọ́lọ́wọ́ ní jẹ́ àdìgbé láàárín àwọn ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam nítẹ̀síwájú lábẹ́ àlàyé wádìí sọ́kàn tá a fẹ́ kí mùsùlùmí ó ní imam albarbahari tó ń júwe àdìsọ́kàn àwọn ẹni ìṣáájú nírètí pé tá a bá mọ̀ ọ́ káwa náà lè tapá bí tiwa ó ṣe jọ tiwọn ó kì wá ń lọ amẹnubà lánàá wípé ó láwọn nǹkan mẹ́rin kan ẹ̀sìn ní àwọn èèyàn fẹ́ fi wọ́n ṣe ṣùgbọ́n àwọn ní máa ba ẹ̀sìn jẹ́ mọ́yàn lọ́wọ́ tí ò bá kíyè sára ó ní kínní ń bẹ alifọ́nsọ́fà kéèyàn máa fi ọgbọ́n orí ẹ̀ kó máa fi gbọ́ nǹkan yé kó wá mọ ìgbàgbọ́ lórí àgbọ́yé tó gbọ́n lórí ọgbọ́n orí ilé ẹ̀ àbí ọgbọ́n orí ẹ̀ nìkan tí kìí ṣe pé ọlọ́run ọba ló sọ ọ́. Quran kalẹ̀ àbí hadith kalẹ̀ tó ń ju irú àgbọ́yé téèyàn ọmọ ẹ̀sìn ẹ̀ lé lórí yẹn. ó ní kejì tó yàtọ̀ díẹ̀ sí fọlọ́sọ́fà òun náà ní àlàákùn taqdimu al-aql ala an-naql kéèyàn ó fẹ́ máa fi ọgbọ́n orí ṣe àjọ fáwọn nǹkan tí ọlọ́run ọba sọ fáànàbì sọ pé ká fi gbogbo ẹ̀ nígbà ká sókè fún pé ọba tó ní wá tó ní làákà kékeré tó wà lágbárí wa òun ló sọ̀rọ̀ yìí òjíṣẹ́ ńlá tó mọ́jú lọ òun ló jíṣẹ́ yi yìí kéèyàn wá fẹ́ fi ọgbọ́n orí kó fẹ́ máa fi jọ ọrọ ọlọ́run wípé èyí tó bá bá làákà ìhòòhùn òun nínú òun á èyí tí ó bá ti tako làákà òun òun àgbàdàmù ó ní nǹkan kẹta òun náà ni alfilham kéyìí ó máa gùn lórí pé ẹ̀mí máa ń bóun sọ̀rọ̀ kó wá nígbàgbọ́ sí ẹ̀mí ẹ̀ níbi pé ẹ̀mí òun kì í tan òun jẹ gbogbo tẹ̀mí bá ti rí tó bá ti júwe fóun ó tó fi ṣẹ̀sìn. àgàgà tẹ́lẹ̀ tíru eléyìí bá ń bá jà tó bá lọ jẹ́ àfa yóò ṣì rẹ̀ lọ́nà yóò ṣì ẹlòmíì rẹ̀ lọ́nà a ní eléyìí ni wọ́n ń pè ní al-ilham àwa ṣàlàyé pé ó pé oríṣi méjì o bíbánisọ̀rọ̀ ẹ̀mí tó ń jẹ́ ilham yìí ìkan wà tó jẹ́ dáadáa èyí tó jẹ́ dáadáa bẹ̀ òun náà ni pé tẹ̀mí bá bá ní sọ̀rọ̀ pé ká ṣe nǹkan tá a wá wòye sí àkọsílẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run kí lọ́lọ́run sọ kí lànàbí sọ àwa rí i pé ohun tẹ̀mí ń pa wá láṣẹ ká ṣe yẹn ó wà níbàámu sí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànàbí. a ní àpèjúwe eléyìí ohun yẹn tí Abu Talha ṣe tóun àtìyàwó ẹ̀ tí wọ́n gbé ìbọn oúnjẹ tí wọ́n ní lé wọ́n fi tọ́jú àlejò táàmì níbi sọ́ńdọ̀ ńlá àwọn àdìsọ́lá tààrí sí wọn. <clears throat> kì í ṣe pé àyà Quran kan ló pa á láṣẹ tó tó ṣe bẹ́ẹ̀ tààrà kì í ṣe pé àdìsí kan ló pa á láṣẹ tó tó ṣe bẹ́ẹ̀ tààrà ẹ̀mí ẹ̀ ló sọ wípé aṣáájú ẹ̀dá ò gbọdọ̀ mọ̀nà fóun pé kóun ò tọ́jú ẹ̀ kóun wá tọ́jú ẹ̀ ìṣe tó ṣe yìí ọlọ́run torí ẹ̀ sọ ááyà kalẹ̀ pé wọ́n yóò fi rúnà alẹ́ àmì òṣèlú wọ́n lè wọ́n ká lẹ́bi ní ọ̀sọ̀ọ̀sọ̀ ọlọ́run ti sáǹpù irú ẹ̀mí fífẹ́ fi ẹlòmíì ṣáájú níbi dáadáa ṣíṣe tí àbúkọ́lá ṣáṣùn ilham ni ó jẹ́ ilham dáadáa. àwa ní ìdàkejì ilham òun ni ilham tó jẹ́ pé àṣetán ní máa wí lẹ́nu ọlọ́run ní wà ìmẹ̀ṣẹ̀yà bíi. فيوحون إلى أوليائهم ليجدوا فيوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون وإن أطعتموهم إنكم لمشركون ó شريعة ṣẹ̀rí àwọn ṣẹ̀yàpín àwọn èṣù tọ́lọ́wọ́n bá pé wọ́n máa jẹ́ sábàbí fẹ́ni tí ó bá ṣorí ibú tó bá ti yan àná lọ́nà àwọn èsì wọ̀nyí lẹ́yìn oṣooṣù ilá awùlẹ̀yà èyí àwọn náà máa ń wọ́n máa ń sọ̀rọ̀ táwọn tí wọ́n mú ní ọ̀rẹ́ tí wọ́n mú láàyò wọ́n máa ń sọ̀rọ̀ fún wọn lẹ́nu ohun tí wọ́n wá ń sọ fún wọn lẹ́nu yìí ó ní ilé ìjáde lóko tí wọ́n lè máa fi bá dìyàn èyí tẹ́ jẹ́ onígbàgbọ́ òdodo kí ni ìtumọ̀ eléyìí ẹni tí ṣètọ́nù bá ń darí ẹ̀ yóò máa dàbí pé òun náà lẹ́nìkan tó ń gba kéwú fún mi á dédé ronú kan nǹkan kan á fàyọ níbi tó gbọ́rọ̀ àfa àti gbà kọjá fún òpá nǹkan yẹn yọ ẹ máa wá ṣèmọ̀ wípé àfa tó kọ ní kéwú gan kò tú ọ̀rọ̀ ní ìbáyìí òun náà kọ́ ọ́ áyà yìí sọ pé àwọn ṣàyàfín àwọn èṣù àwọn náà á máa sọ ọ̀rọ̀ kọ́rọ̀ fáwọn tí wọ́n lẹ́yìn tí wọ́n lè máa bá yín jiyàn ó wá ní wà ní àfáàtúmọ̀ọ́hún tẹ́lẹ̀ ìbá ti wá ń ṣẹlẹ̀ tẹ́yìn náà wá ń tẹ́tí gbọ́ ìsọkúsọ tí wọ́n ń sọ fún yín lẹ́mìí ìnákùn làwọn ṣe fún un ẹ ti di ọ̀ṣẹ́ bọ́ ọ ẹ jẹ́ ká wà pẹ̀lú ẹ̀ ẹnìkan ni ó ń sọ̀rọ̀ láìpẹ́ yìí Eh, mo wo fídíò Sheikh Kamarudin Yunus ní alẹ́ àná wọ́n ń dá àfa kan lóhùn kí làáfà yẹn sọ àfa yẹn ní ní owó fídíò tààfà yẹn ṣùgbọ́n mo gbọ́rọ̀ Sheikh Kamarudin Yunus kó tó gbọ́ lámọ̀ wọn àfa súnmọ́ ni wọ́n ń dá lóhùn wípé odidi àfa ò ṣe máa sọ pé mo Ramadan ọ̀nà ọlọ́run ọba sọ Quran kalẹ̀ mi ò rò pé àfa kan wà lórí ilẹ̀ ayé mi ò gbọ́ rí tó jiyàn pé inú Ramadan ọlọ́run ọba sọ Quran kalẹ̀ kódà àwọn ọmọ wẹ́wẹ́ tó lọ lé tó wọ́n kọ́ lórí wípé oṣù ọ̀wọ̀ oṣù tọ́lọ́wọ́n bá sọ Quran kalẹ̀ torí pé ááyà Quran wà tó lè kóoru tó ní ṣáàrù Ramadan lẹ́bí.

àti pé ìmísí ṣèitọ́nù náà ló gbé ní o àti pé ó kà ń bì kan táwọn ọ̀tẹ́ ẹ̀sìn kọ́ síbẹ̀ ní ìtọ́jẹ́ pé ẹnu tiẹ̀ làwa ti gbọ́ àṣe méjì nípa pé ohun táyà yìí ń tù wá ń lọ ẹ̀ sọ́rọ́pù hood òun ló ń ṣẹlẹ̀ sí òǹtọ̀ ẹni tá à ń sọ yìí kan náà òun náà ni mo wo fídíò ẹ̀ ní nǹkan bí ìjẹrin àbíjà tó ní ọlọ́run ọba pàṣẹ ká kírun ọ̀ràn yàn lóòótọ́ ṣùgbọ́n ọlọ́run ò fi àkókò sí ọlọ́run ò fi àkókò sí a kàn rí i pé ànábì máa ń kírun àṣùbà lásìkò kan àwa náà sì ń tẹ̀lé e ṣùgbọ́n ọlọ́run tó pàṣẹ ká kírun ọlọ́run ò fi àkókò kan sí irun wọ́n kọ́kọ́ wo pé kí ni nǹkan tí àáfàá yìí lè gbà lérò tó bá jẹ́ pé n tó gbà lérò ni pé detail àkókò detail yẹn ni pé fífọ́ wẹ́wẹ́ fífọ́ àkókò yẹn sí wẹ́wẹ́ ká lè mọ̀ pé ìgbà báyìí pàtó ló bẹ̀rẹ̀ ìgbà báyìí ló pin sí báwọn afúnni kíkì fi ṣàlàyé ẹ̀ fún wa tó bá jẹ́ nǹkan tó gbà lérò nìyẹn ọ̀rọ̀ náà lè wọlé ṣùgbọ́n kò súnmọ́ tó bẹ̀yẹn ló gbà lérò fún wa pẹ̀lú bá a ṣe mu àfa ò torí pé tó bá jẹ́ kí fọ́tí wọ́wọ́ yẹn ló gbà lérò mi ohun tí ó máa túmọ̀ sí ni pé àwọn nǹkan tó ta kókó nínú Quran hadith anabi ìṣesí anabi sunna ni ó máa pọ̀ sí wẹ́wẹ́ tó bá jẹ́ nǹkan tó ń sọ nìyẹn ṣe bí nǹkan táwa náà ń sọ nìyẹn ṣùgbọ́n a ẹni yìí lẹ́ni tí máa ta àwọn àfọ̀ ní hadith nípa ó ti pè wọ́n lórúkọ burúkú pé wọ́n wá yẹ́sìn padà ní òpùrọ́ ni wọ́n ní ò jẹ́ ká ṣé ohun téèyàn bá tó mọ̀ nípa àbá lèèyàn fi máa tú ọ̀rọ̀ ẹ̀ ohun tá a mọ̀ mọ́ ni ò jẹ́ ká lè bá tú ibi tó rẹwà yìí tó ń jẹ́ pé ohun tó súnmọ́ jù tó máa sọ náà ni pé ọlọ́run pàṣẹ kákírun ànábì ló ṣẹ̀ ń wo táìmù tó ń kì sí torí náà káàkó ní hadith wọn wá dé ta ló wà ní géètì ẹjẹ bá lọ́mọ ẹ̀kú ń bẹ̀ ní hadith wọn ṣẹ̀ wá dé bó ṣe wá sọ nìyẹn o ó ní more than three hundred years later ẹ̀ Imam Bukhari ó wá ń sọ fún wa pé ìran àtúbà ìgbà báyìí ìgbà báyìí ṣóun ni ó ṣe máa sọ yẹn fún wa tó ń jẹ́ kó jọ bíi pé bẹ́ẹ̀ ni ó ń ká ó ń sọ náà ló ń sọ tó gbàgbé ni wípé ọlọ́run ọba ní inna salata kanat ala al-mu'minina kitaban mawquta wa aqimi as-salata طرفي النهار وزلفا من من الليل قرآن قرآن sọ fún wa pé ẹ̀rí irun aṣẹ́ ní ọ̀ràn ọ̀nà tá a fi àkókò yìí tó gbàgbé àyà mi ni àbí kí ló kú ní ìlọ́gbà tó ń sọ̀rọ̀ yìí tó ní ọlọ́run kan ṣe ìlú lọ́rùn yìí ni kò fi àkókò yìí. ayé àtẹ́jọ́ pé bọ́mọ ọwọ́ kan bá kà á ìtumọ̀ ẹ̀ clear ọlọ́run tún ní kírun fún ọlọ́run ọba níbẹ̀rẹ̀ ọjọ́ àti nípẹ̀kun ọjọ́ àti lápá kan alẹ́ ṣé lẹ́yìn náà tó sọnù mọ́ lọ́wọ́ ni yóò máa túmọ̀ sí pé dájúdájú kọrí ìburúkú kan jókòó sírò àbá yìí tó ń gba kéwú fún ilhamu mi ṣùgbọ́n ilhamu ṣètọ́ni ṣètọ́ni ló ń tì í pé sọ nǹkan táwọn kan ò sọ rí tó bá tún ronú kan kankan kó rí kó tún ṣàjòjì tí gbogbo ẹni ó tún fi yà pé a tún sọ tó bá sì sọ ẹ máa rí inú ṣe sí ẹ pé ó ń sọ fún yín pé ìmọ̀ lòún sọ sílẹ̀ yẹn ó ti sọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀ rí ó ní hijab hijab hijab kò sí nínú àṣẹ ọlọ́run ọba fún mùsùlùmí níjọ́ náà tó sọ gbogbo àwọn àfáàrí wọn jáde sórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n fún létí ẹnìkan yìí náà ẹ máa tàwọ́ lọ bí nǹkan mẹ́ta ẹnìkan yìí náà ló ní hijira hijira hijira tẹ̀ ń pariwo yẹn Abubakar kó bá nàbì ṣe hijira gbogbo àfa àtàmọ̀ lẹ́nu wọn kò lórí pé fẹ́yìnà Abubakar ló sì kejì jíṣẹ́ ńlá láti Mẹ́kà wá sí Mẹ́dínà ó ní kò rí bẹ́ẹ̀ ká ló ń gba tó fún rẹ nìyí ká bá ń bá rí tiẹ̀ wá ni pé ó nígbà tá ànábì tiẹ̀ kú ó ní kànràn kí fẹ́yìnà Abubakar àti Umar máa banújẹ́ lórí ikú ànábì ó ní gbogbo ẹ̀ ní tiwọn ó rọ̀ wọ́n báwọn ó ṣe jẹ́ khalifa wọ́n kọ́kọ́ pa òkú ànábì tì náà wọn ò tiẹ̀ rí sí nǹkan kan èyí máa wá ṣèmọ̀ pé irú ilham burúkú o ló ń bá ẹ̀mí ẹni yìí dà tó fi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí àwọn tí wọ́n jẹ́ bàbá fóun àtàwọn àfa ńláńlá tá a mọ̀ lórí súnà tẹnu wọn kò lé lórí pé bẹ́sẹ̀ islam ti fi kọ́ ni nìyí òun lòun wá ń sọ ìdàkejì ẹ̀ tó sì ń sọ ọ́ tó sì ń wú tọ́ka ẹ̀ sì ń balẹ̀ sí pé ọ̀rọ̀ lòun sọ. ṣé léyìí máa jẹ́ àpèjúwe ilham burúkú tí imam barbahari ń kì wá ń lọ wípé yóò máa da ẹ̀sìn wú fẹ́ni tó ní àti fáwọn tó ń tẹ́tí gbọ́ tí kì í bá ṣe pé àwọn kọ̀ọ̀kan láǹfààní pé àwọn àpá ń bọ́ síta tí wọ́n ń tún ọ̀rọ̀ tó bá sọ tí wọ́n ń tún tò lẹ́mìí àwọn èèyàn ibi táwọn èèyàn to àga tí ẹni tá à ń sọ ìjókòó sí ibi tí wọ́n tò sí wọ́n fẹ́ẹ́ lè rò wípé òun náà ni olórí àwọn àfa nílẹ̀ Yorùbá ohun tó bá sọ náà lẹ̀sìn Islam sọ ṣùgbọ́n níṣe tó wá bẹ̀rẹ̀ gbogbo kótókótó yìí ó ṣe ń yí àwọn èèyàn ni wípé ah, àwọn ti mú ọ̀rọ̀ ẹ̀ ọjà àyà àpọ́nlé tó tọ́ sí i àwọn tó ní làákà inú àwọn ẹ̀dá wọ́n mọ̀ wípé nǹkan kan ti bá a tí kì í bá ṣe pé irú òun yẹn ló sọ kì bá jẹ́ pàmò àbá kéékèèké kan nìkan ni wọ́n wá ń sọ gbogbo ìsọkúsọ fún mo kà sílẹ̀ yìí tó ń lọ bí ilé ìlú tó jẹ́ pé ẹnìkan ṣoṣo náà ló sọ gbogbo àwọn ìsọkúsọ yìí ó dá mi lójú kì í ṣe pé wọ́n ò pè láláìmọ̀ kan wèrè ni wọ́n ò pè sọ̀rọ̀ pé aláìmọ̀kan tún ṣẹpẹrẹ aláìmọ̀kan lè ní làákàyè ṣùgbọ́n kó má mọ̀ gbóníwò èyí ni wọ́n kù torí pé àwọn nǹkan tó ń takò yẹn kì í ṣe nǹkan tá àfa àtọkọlọ ẹ̀ pé ó gbọ́dọ̀ máa takò báwa ṣe wá sọ yìí kì í ṣe ká fi bú o a fi ń pe àwọn tí wọ́n yí pátákì ìpìlẹ̀ nínú àwọn tí wọ́n yí ká àwọn kọ̀ọ̀kan wà tá a rí àmì pé ohun táwa rí làwọn náà rí ìkànnù wọn afa Yahya Al-Fulani ó jáde síta ó lóun rò wípé àtàtì ló bá ọmọ ìyá àwọn ṣé mo pé sábà ti ní lágbájá tó ń sọ̀rọ̀ á ó dàbí pàtàkì ti bá ohun tá à ń sọ ni pé ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ kì í ẹni tí ọpọlọ ẹ̀ pé àbí ẹni tó fẹ́ pọ́nlé alásàtì ló bá a ṣùgbọ́n ní tó bá rò pé kìí ṣẹni sàpọ́nlé tọ́ sí àní à ah, ọpọlọ ẹ ṣe kí ni o ó ti yí torí pẹ́ńtílà káyẹ̀ bá pé gbogbo àwọn kan tá a kà sílẹ̀ yìí a ní retí pé ká gbọ́ ní ẹnu ẹ̀ ẹrú sàn ọlọ́run ìkìlọ̀ rèé bí ilham ṣèpọ́n bó ṣe léwu fẹ́ni tí ṣèpọ́n jókòó tì bẹ́ẹ̀ náà ló léwu fáwọn tó ń tẹ́tí gbọ́rọ̀ ẹ̀ táwa bá ń gbọ́rọ̀ ẹ̀ à ń gbọ́ ká lè bí tá a ti ní ojúṣe pé ká tún ọ̀rọ̀ ṣe lẹ́mìí àwọn èèyàn ni ẹ̀ẹ́dẹ̀ rí pé lọ́pọ̀ ìgbà tí n bá ṣe kọ́gbà mo máa ń mẹ́nu báyìí kan àbí mi tó tún sọ tó tún sọ báyìí o ní tó kọ̀rẹ́tì rẹ o ẹ wá wo thousands of àwọn ọmọ tó wá jẹ́ pé ilé kéwú ẹ̀ ni wọ́n ń lọ tí wọ́n sórí ibú àti wọ́n sórí ibú bẹ́ẹ̀ sì ni àwọn òbí tó dá àwọn ọmọ yìí sílé kéwú àníyàn dáadáa ni wọ́n ní tẹ́sí pé ó wu àwọn náà káwọn ọmọ àwọn ó àpá à ń fàkókò yìí bẹ gbogbo àwọn bàbá wa jẹ́ pé àníyàn dáadáa tí wọ́n ní tẹ́sí ni wọ́n fi dá ọmọ sírú ilé kéwú ẹni tá à ń sọ yìí kí wọ́n tún ọ̀rọ̀ kéwú ọmọ wọn rò ó torí pé kì í ṣe àáfàá yìí nìkan ló ní problem kì bá jẹ́ pé òun nìkan ló ní problem tá à ń sọ yìí ni a máa nírètí pé àwọn àáfàá tó ń kọ́ àwọn ọmọ yẹn lé kéwù yẹn táwọn ò bá ti rí bíi tiẹ̀ ó ṣeé ṣe káwọn ọmọ kọ́ ẹ̀kọ́ gidi ṣùgbọ́n ẹ̀mí ń sọ fún mi pé àwọn tó jágbá àáfàá lé kéwù yẹn náà làwọn tó máa ń jókòó jù ẹ sì rí i pé kò sọ̀rọ̀ òwòrè kan tó sọ tí wọ́n á fẹ́ takò ó wàláì mi ò tí ì gbọ́ wípé ó wá sọ̀sọ́kú sọ kan bára ṣe ń ṣe lè kó máa bò má tó kíkan nínú wọn àti ká ṣe fẹ́ ọ̀nà fún un lọ ẹ̀wọ̀n ti tẹ̀sí báyìí mi ò tí ì rí ó ń júwe fún mi pé bí wọ́n ṣe rí yẹn bẹ́ẹ̀ náà ni wọ́n á ṣe rí ilé kéwú wọ́n ti fẹ́ máa fáwọn ọmọ yín ní iṣẹ́ yìí ni kí wọ́n lọ kọ́ tó ń jẹ́ ẹ̀sìn Islam òbí tó bá fẹ́ tó fẹ́ dáadáa fọ́mọ ẹ̀ kó jọ kó wòye sí tí mò ń sọ yìí ẹ̀ á fi dìkẹ̀ a fi ń ṣe àkíyèsí àkíyèsí ẹni tá a mọ̀ wípé àníyàn ẹ̀ dáa fẹ́sì ló ti fọmọ sílé kéwú ṣe bá níyàn àwọn òbí ló dáa tí wọ́n ṣe ń yọ ọmọ kúrò níléèwé nígbà táwọn missionary tí wọ́n sọmọ di kiri ó bá níyàn ṣe nígbà yẹn bẹ́ẹ̀ náà láfẹ́ kó ní sìn ilé kéwú tó bá ti jẹ́ pé bídíà ló fi ń kọ́mọ ohun tó lè sọ níbi kèfèrí ló fi ń kọ́mọ àyà Quran ló ń gbó ọmọ láyà láti máa takò ibẹ̀ yẹn ṣe ibi tó tọ́ káwọn ọmọ yẹn ti ké wo ó dọwọ́ ẹni wa. so nínú àwọn nǹkan tí Imam Barbahari tó sọ pé ó máa ń kó ìdúdú bá àwọn èèyàn àwọn nǹkan bíi ilham tá a fọ́ ara ń sọ̀rọ̀ fóun tó sì ti ara tó sọ̀rọ̀ o kì í bá tì ó wa. ìkẹrin nínú ẹ̀ òun ni alkarama a ní ìkíní falsafa ìkejì ní máa tún ọpọlọ tí kò tọpọlọ òde láti máa fi fẹ́ ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ àmẹ́bí kálẹ̀mọ̀ yìí dágbà nú ẹ̀ ìkẹta òun ni alilham ẹ̀mí tí ó máa sọ fún mi pé ṣe báyìí ìkẹrin bẹ̀ ni ohun tí àwọn àfáà ní karama kí ló ń jẹ́ karama. kẹràmà <clears throat> ìṣe ọlọ́run ni lára àwọn ẹrú ẹ tó bá yàn láàyò ọlọ́run á ṣe ìṣe kàyéfì yóò wá gba tẹ́wọ̀ a máa wá pè mọ́ ẹrú yẹn pé ó ṣe nǹkan kàyéfì ó ṣe nǹkan kan àwọn tó ti Ọlọrun tí àwọn sílọ̀n sílọ̀n tí wọ́n ráyé sá tí wọ́n pẹ̀lú kúrò ń bi èròkérò wọ́n kó gbogbo oríkèéríkè ara wọn ró kúrò ń bi mímọ́ àlò wọn síbi tọ́lọ́run ò fẹ́ ẹ̀sìn yé wọn wọ́n fi ọlọ́run ọba ṣe tájẹ̀tì gbèsè ayé wọn láì sí ìkú ọlọ́run máa ń fi àwọn nǹkan kọ̀ọ̀kan jẹ́rìí sí pé ẹni tòun ni wọ́n. karama yìí

kọ́lọ́hún ò wa Imran lọ́rùn ó kúndùn ìbáàdà débi pé Hasan al-Basri abẹ́nìkan náà àwọn àfa Basra ó ní tán bá ní ọmọ ànábì Ádámù máa ń jọ màláìkà ni àwọn sọ pé Imran wọ́n tún bẹ́ẹ̀ súra màláìkà lórí níbi tí ìbáàdà rọ̀ lọ́rùn yìí wọ́n ní <clears throat> ó sọ ìkan náà àwọn ará bẹ́sọ̀rà tó súnmọ́ dáadáa ó ní òun fẹ́ tọ́jú àṣírí kan sí lọ́wọ́ òun ò ní fẹ́ kó sọ fún ẹnikẹ́ni lókun ìgbà tóun bá wà láàyè tí ó bá sọ ọ́ ó ní kó jẹ́ lẹ́yìn tóun bá ti kú tán kí ni ìdí ìdí ni pé ó ń fáyà pé tóun bá sọ nǹkan yẹn táwọn ará zamani òun bá ti lè gbọ́ nípa òun wọ́n á fẹ́ máa sọ òun di òòṣà wọ́n á fẹ́ máa bọ òun yóò di fitna fún wọn. àáfà téèyàn bá gbọ́rọ̀ ẹ̀ nípa ẹ̀ ó ṣeé ṣe kí gbogbo aráàlú kí wọ́n lọ máa sùn sílẹ̀ pé àwọn wá tọrọ àdúrà látara ẹ̀ wọ́n sọ di òòṣà àjọbọ orí ẹ̀ ó di nǹkan òun sọ fún mi pọ́lì fún àbúlá ó ní jẹ́ kí n kú kó o tó sọ fẹ́ni tó o bá fẹ sọ fún o bá sì wù ẹ́ dákun má sọ fẹ́ni kẹ́ni kéde nǹkan náà ó ní bá ń rìn lọ àwọn màláìka máa ń sálámọ̀ sí o tóun máa ń gbọ́ ohun ni wọ́n kódà àwọn kan ní ohun wọn nìkan kọ́ ló máa ń gbọ́ pé ó máa ń fi ojú rí wọn èyí ó wàá rò pé sọ̀hájà mẹ́bí kan àkọ́kọ́ ni pé àwọn sọ̀hábà yàtọ̀ sáwọn tí ànábì fúnra rẹ̀ tó sọ wípé wọ́n ṣì kan àbí míì nínú àwọn tá a lè kà sí wọn lọ́rùn tó yẹ̀ṣẹ̀ ni àwọn àkóhùn hadith wọn ní ọdún ni wọn wọn kì í ṣẹlẹ̀ tí máa parọ́ ọ̀rọ̀ tí Imran wa sọ yìí ó wà nínú tírà Sahih al Muslim àwọn àfa ńláńlá àwọn àfa oníṣàdé àmọ̀ kankan nù wọn tó sọ pé sọkúsọ ọ̀rọ̀ ni wọ́n lóòótọ́ ni wípé Hasan al-Basri òun náà jẹ́rìí sí wípé olódodo ni sọ̀hábì pé ohun tó sọ nípa rẹ̀ yẹn òótọ́ ni wípé àwọn màláìka máa ń sálámọ̀ sóhun òun sì máa ń rí wọn ṣùgbọ́n nígbà tí ọlọ́run ọba mú mi wò tó nílò láti ṣe ìwòsàn ó fi alkẹ́yù ṣe ìwòsàn kí ló ń jẹ́ kẹ́yù kẹ́yù ni kéèyàn ó ti rin kéèyàn ó ti bọ̀rọ̀ iná tó bá gbóná kéèyàn wá fi jó ibi tó bá ń dunni ní ara àwọn lárúbá máa fi ń ṣèwòsàn láyé àtijọ́ ohun tó fẹ́ jẹ lọ́dọ̀ tí wá ń bì òun nìkan táwọn ìyá wa máa ń ṣe kí wọ́n fi àkísà wọ́n á fi lé orí láńtà tó bá gbóná wọ́n á máa fi ba ìwọ́ ó ní ìgbà tóun wá bẹ̀rẹ̀ sí ní ṣe kẹ́yù òun ò wá gbúrò àwọn màláìkà mọ́ ànábì sì sọ fún wa níbi kan wípé àwọn ìjọ mẹ́ta kan wọ́n á wà jẹ́nà láláì ní ṣèṣirò iṣẹ́ ó láwọn làwọn tó jẹ́ pé láyé tẹ̀rẹ̀kóòlù wọn kì í tọrọ pé kí wọ́n ṣe rúfẹ́ àbáwọn ẹ mọ rúfẹ́ àná àtàǹjẹ̀nú bá kó sí yàn lára ó kọjá ní ti dọ́kítọ̀ lè wò ṣùgbọ́n tó bá ń kí àyà Qur'an àbí àwọn àdúrà táwọn ẹbí rẹ kọ́mẹ́ǹt sẹ́ni táǹjẹ̀nú bá kó sí lára ara ẹni yẹn kì í jẹ́bi tí àǹjẹ̀nú lè ti fara sílẹ̀ á padà jáde kúrò lára ẹ̀ kéèyàn ó ṣe rúkìá sẹ́ni tí àǹjẹ̀nú bá kó sí lára kì í ṣe wọ̀ súnà ni ṣùgbọ́n kẹ́ni tó rò pàǹjọ́ ní kó sí òun lára kó wá tọrọ pé ẹ ṣe rókèá fún mi ìyẹn làmẹ́bí ń jẹ́ pé wá pé àfẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹni tó fẹ́ tọrọ rókèá ó túmọ̀ sí pé àǹjọ̀nú tó kó sí lára yẹn kò tí ì ràdọ̀ bo ọpọlọ ẹ̀ ó sì mọ̀ pé nǹkan kan ń bá òun jà ló ṣe lè tọrọ pé ẹ ṣe rókèá fún mi lópin ìgbà tí làákàyè bá ṣì wà pẹ̀lú ẹ̀ afẹ́kùn fúnra rẹ̀ ó ṣerú kí àyànkùn rẹ̀ ni kó máa ké Quran láṣẹ bẹ̀ wá pé ẹni tí ò bá mọ Quran kéénu wa ládùúgbò wa yìí ó yẹ kó máa fọ́ bójú báyìí rìn tó bá ní wọn ọ̀tún sílé kéwú ni ò jẹ́ kó mọ pàtàkì ẹ̀ níṣẹ́ tó ń fara mọ́ ọ̀dọ́ wa yìí ó yẹ kó ti yé àǹfààní kó tún wá kọ́ Quran yẹn lọ́fẹ̀ẹ́ àti fún wa láàárọ̀ sátidé àti sunday wọn ò bá kọ́ bọ̀ wọ́n tí mùsùlùmí kan bá wá wà ìsìn tí ò lè ké kọ̀ọ̀nán ó túmọ̀ sí pé kí nǹkan tá à ń sọ yìí bá ṣẹlẹ̀ sí kò tiẹ̀ lè ṣí kíra ọlọ́run ọba kó máa ké bí ò tiẹ̀ ní mọ̀túmọ̀ ẹ̀ kíké lásán tóun tó ń ké ò bá mọ̀túmọ̀ ẹ̀ àǹjọ̀nú tó ń rọ̀jò ẹ̀ lórí ó mọ ọrú ẹrù tóun rù tó kò ní lè jókòó sára yẹn ibẹ̀ á gbóná mọ́ lára tó fi jẹ́ pé àwọn tí àǹjọ̀nú bá kó sí lára tí wọ́n bá ń ké Quran lé wọn lórí ẹni tó bá witness ibi tó ti ṣẹlẹ̀ rí ẹ̀ẹ́rì tó ń tọ̀ wọ́n á máa ké á máa kíbò sí pé ó ní òun lára torí pé ara yẹn ń gbóná ọmọ bọ́n ṣe ń ké Kùránì lé àǹjọ̀nú ẹ̀ ló ẹni ẹ̀kọ́ ló ń sọ̀rọ̀ mọ́ àǹjọ̀nú ara ẹ̀ ló ń sọ̀rọ̀ náà bí Kùránì ṣe wá ní dáadáa tó ń fi ń yá àǹjọ̀nú lára ẹni tó bá kó tító yìí ànábì ti kọ́ wa pé ẹni tó bá ní bùkátà sí rúkìá tó wá ń ṣe fúnra ẹ̀ tí ò tọrọ pé ẹ wá ṣe fún mi ó ní ṣe yẹn ó jọ ọlọ́run ọba lójú torí pé ara pé èèyàn gbára lọ́lọ́run ọba ni ọlọ́run ní irú àwọn bẹ́ẹ̀ wọ́n wà nínú àwọn tó máa wọ àlùjẹ́nà láláì ní ṣèṣirò iṣẹ́ àwọn kìíní nìyẹn àwọn kejì alẹ́bí náà láyé kẹtẹ̀wúrò àwọn tó jẹ́ pé wọ́n kì í tọrọ pé wọ́n kì í fi irin gbóná àbí iná wọ́n kì í fi wá ìwòsàn nínú hadithi kan ànábì ní kò dáa ni ṣùgbọ́n kì í ṣe pé kì í wo àìsàn in tó túmọ̀ sí ni pé yes ó lè wà efficacious ṣùgbọ́n kò dáa tó aṣáájú ẹ̀dá òfẹ́ ká máa ṣe hadith Imran yìí ó wá ń jẹ́rìí sí nǹkan tá ànábì sọ ó ní nígbà tó ń bẹ̀rẹ̀ sí ní fi kẹ́yù ṣe ìwòsàn òun rí i pé àwọn màláìkà yẹn sá fóun ṣẹ́rí gbogbo wa pátá náà làwọn màláìkà ń dókòó sí o hadith kan wà tá ànábì sọ yìí pé kò síbi kan táwọn èèyàn ti kóra jọ tí wọ́n ń ka kírọ̀ ọlọ́run ọba tí wọ́n ń rán àwọn létí ojúṣe wọn tẹ́sìn ọlọ́run àti kó jẹ́ pé àwọn màláìkò wàá yí wọn ká wọ́n ó máa rẹ ìyẹ́ sílẹ̀ fún wọn wọ́n ó máa tọrọ àforíjì ọlọ́run fún wọn ó jẹ́ ká nígbàgbọ́ pé báwa náà ṣe wà ń dòkó yìí àwọn màláìkò ọlọ́run wà pẹ̀lú wa ṣùgbọ́n kí ni ìyàtọ̀ láàárín bí wọ́n ṣe máa ń wà pẹ̀lú Imran bí wọ́n ṣe ń wà pẹ̀lú àwa àwa ò gbọ́rọ̀ wọn a sì rí wọn sójú kàràmà tọ́lọ̀ wá ṣe fún Imran ni pé wọ́n ní ó ń gbọ́ ọ̀rọ̀ wọn ó wá di sọ fún mọ̀tọ́rì pé ah èèmọ̀ kan ń ṣẹlẹ̀ sí mi o báyìí báyìí báyìí báyìí ṣùgbọ́n nígbà tí mo bẹ̀rẹ̀ sí í ṣe kẹ́yù mi ò gbọ́rọ̀ wọn mọ́ wọ́n ní kó tó wá jáde láyé nígbà tó stọ́ọ̀pù kẹ́yù tí ò ṣe mọ́ ó ní òun dúpẹ́ kọ́lọ́n pé òun tún ti ń gbọ́ sálámọ̀ wọn padà kíní yìí àpèjú nǹkan pè ní kàrọ́mà nìyẹn now um, Imran tó experience tó experience yìí kò máa fọwọ́ sọ̀yà fẹ́nikẹ́ni wípé òun lè pe ohun màláìkà jáde ó kàn ń fúnyàn ní ìròyìn ni pé ohun tó ń ṣẹlẹ̀ tó láṣẹ ní ọlọ́run ló ń ṣe é kì í ṣerú yẹn náà yàtọ̀ sí Imran sọ̀hájú kan wà tó ń jẹ́ òfẹ́yì ọmọ òbẹ́yì wọ́n ní òfẹ́yì ó lọ bá òjíṣẹ́ ńlá lálẹ́ ọjọ́ kan pé kó bá ń gbọ́ bùkátà kan ó wá pẹ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam kílẹ̀ fi ṣú nígbà tó máa jáde ńlẹ̀ ànábì ó jẹ́ kan nínú àwọn ọjọ́ tí sánmọ̀ máa ń dúdú kírákírá òṣùpá ò jáde ó wá kó bó ṣe fẹ́ fi ọ̀pá tẹlẹ̀ délé wọ́n ní àdéédé lórí pé bóun ṣe na ọ̀pá báyìí orí ọ̀pá ń tàn mọ́lẹ̀ bíi torch light ni ó fi délé ẹ̀ hadith yìí òun náà wà ní sahih muslim àti kíra imam bukhari kíní ẹ̀ ń tan ìmọ́lẹ̀ tó fi dé ilé ẹ̀ eléyìí ni kọ̀kọ́ usaid bin khudayr wọn ló jókòó ńjọ́ kan ó ń ké quran ọmọ ẹ̀ jókòó tì í ẹṣin ẹ̀ wà níbi tó so mọ́lẹ̀ sí àdédé lórí pé ẹṣin ẹ̀ ń rìn ó ń rìn káàkiri bí ìgbà tó ń sáfùn kankan ó wá call attention rẹ̀ sí pé ah, kí ló ń dá ẹṣin yìí láyà tó fi tí ò fi fara sílẹ̀ síbi tó wà wọ́n nígbà tó dìde ó lóun wá gbójú òkè òun wá mo rò pé ọwọ́ alẹ́ ni kíní ìṣẹ̀lẹ̀ òun wá rí i pé bí ìgbà tí kùrukùru òjò tó sarajọ sí ọ̀gángan bíi tó ń jókòó sí ṣùgbọ́n nǹkan tó lè mọ̀ ni pé òun rí nǹkan ìmọ́lẹ̀ bí ìgbà tí wọ́n globe sínú kurukuru yẹn ó wá sọ fún ànábì problem alaihi wasallam nígbà tó dijọ́ kejì pé ya Rasulullah nǹkan báyìí ṣẹlẹ̀ sí mi lálẹ́ àná o nígbà tí mò mo rí i pé kí n bá tún ké kùránì lọ ẹṣin yìí á máa tá káàkiri kí n bá ti wá dákẹ́ ara ẹ̀ á wá balẹ̀ tí mo bá tún ti bẹ̀rẹ̀ sí ní ké kùránì á tún máa tá káàkiri ànábì wa ní ohun tó ṣẹlẹ̀ ni pé bó ṣe ń ké kùránì yẹn ó ń dùn máwọn màláìkà kan wọ́n wá kíra wọn jọ lé lórí kùrukùru tó rí tó jọ tòjò yẹn. àwọn mọ̀láìkọ̀ ọ̀hún ni kì bá jẹ́ pé òye kùránì yẹn ké kílẹ̀ sí ni ó láwọn mọ̀láìkọ̀ ọ̀hún ò bá wà ń bẹ̀ tó jẹ́ pé ara ayé náà kò ní wọn báyìí kàrámọ̀ nìyẹn ló ọba ló ṣe é ó sí ọwọ́ ẹrú fẹ́ fi kàrámọ̀ yẹn pọ́n àti kàrámà òpùrọ́ òun làwọn fẹ́ ká mọ̀ yìí àwọn eléyìí ohun tó ṣẹlẹ̀ sí wọn ó ń ṣàwọn náà lè mọ̀ ẹni tí kìíní ìṣẹ̀lẹ̀ sí òun gan ò mọ̀ túmọ̀ ẹ̀ tó ṣe sáré lọ bá nẹ́bí wa ń sọ fún pé à dáadáa ni tó ṣẹlẹ̀ sí ẹ ṣe rí àwọn àfáà tó jẹ́ four one nine àwọn ni ó máa sọ fún yín pé àwọn ní kàrámà àwọn lè ṣe báyìí àwọn lè ṣe báyìí torí pé àníyàn tí wọ́n pẹ̀lú páwọn ní kàrámọ̀ ni pé wọ́n fẹ́ kọ̀máǹdì rẹ̀sẹ̀tì yín wọ́n fẹ́ kẹ́ ẹ fà wọ́n sí ipò tó jẹ́ pé kò sáṣẹ kan táwọn máa pa yín ẹ ní iye àwọn lọ́wọ́ ẹ̀ wò tẹ́ẹ̀fì máa jẹ́ àṣẹ yẹn àwọn àfáàfin ní ohun táàfin máa mọ ìyàtọ̀ láàrin kàrámọ̀ òdodo àti kàrámọ̀ ọrọ. òun ni pé nọmba wán ẹni tí kàrámù òdodo ń bẹ lára ẹ̀ òun kọ́ ni ó máa fọwọ́ sọ̀yà pé mo lè ṣe báyìí àbí mo máa ń ṣe báyìí kódà tí kàrámù yẹn bá hàn sí kò ní í fẹ́ káwọn èèyàn ó mọ̀ kí wọ́n má bàa taro òun bá a ṣe sọ yìí pé Imran kí wọ́n mọ̀ máa ń gbọ́ ohun àwọn màláìkà káwọn má bàa àwọn tí wá láwọn tó fẹ́ parọ́ kàrámọ̀ láti fi máa tọrọ àpọ́nlé tí ò tọ́ sí wọn àwọn ó máa sọ fún yín pé nígbà báyìí àwọn ṣe nǹkan báyìí fẹ́ni báyìí kódà bàbá kan ń ròyìn ẹnìkan tí wọ́n mú lọ wọṣẹ́ ó nígbà tí wọ́n délé ẹni tí wọ́n lọ bá tó bá wọṣẹ́ yìí ohun tó kọ́kọ́ ṣe wọ́n lè mọ̀ ni pé odidi odó odó tí wọ́n fi ń gúnyán wọ́n dojú ẹ̀ bolẹ̀ wọ́n wá hàn jẹ òwú òwú òwú òwú tútù cotton wool ni wọ́n wá ni wọ́n ni wọ́n rin wọ́n fi hàn jì odó báwo ni cotton wool ṣe yí tó ó máa lè hàn jì odó nǹkan tó ń fi ń sọ fáwọn àlejò tó wá bá ni pé agbára kan ni òun lò yẹn àlejò tó dẹ̀ wá báyìí kó tó sọ pé nǹkan báyìí lòun bá wá ó ti ń pe orúkọ ẹ̀ mọ́ ìyá tó bí ìwọ ńlágbájọ ọmọ tàmọ̀dò ṣé mọ̀ pé títí ìbáṣẹ ń tẹ́sì yé ó ti ra gbogbo ẹ̀mí ẹ̀ ẹni à ń káwọ́ sókè ni á sọ̀rẹ́ńdà pátápátá pé ó ti rí òun tán pọ̀tẹ́ńtẹ́sì bá wàláì tí wọ́n dánwò yìí kò jọ wá lójú idán ni iṣẹ́ àwọn àjọ̀nù ni àmẹ́jì ti jẹ́ kó yé àwa pé wọ́n máa ń gun sánmọ̀ lọ wọ́n á fẹ́ máa yí kádàrá ẹ̀dá gbọ́ olùsùnmọ́ tó bá wá gbọ́ òdodo kan wọ́n á fi àìmọye irọ́ wọ́n á fi pọ́n so ẹni tí ò bá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó bá bá àwọn eléyìí pàdé àti wọ́n bá ní kó pọ̀ ẹ̀mí ẹ̀ láwọn lọ́wọ́ á fọkàn tán wọn á wọn lọwọ. so karama òdodo àwọn àfáà ohun tá a fi karama òun ni pé àwọn tó máa ń ní karama òdodo ẹ ṣàkíyèsí pé wọ́n máa ń ṣọ́ òfin ṣẹ̀ríà púpọ̀ àwọn nǹkan tẹ̀mí pẹ̀lú oníkẹ́ ẹ̀ má kà fún ó jẹ́ pé òdodo ni ẹ̀sìn ò fẹ́ ká mú ní ìmú kò tó nǹkan àwọn ìjọ tó lọ́n bá ta wá jí làwọn ti tahajjud ìrun dùhà ìjọ tó bá rọ̀ wá lọ́rùn ni ìrun sùúrù ẹ̀kọ̀ọ̀kan ni àwọn tí wọ́n ní kàrámọ̀ òdodo gbogbo àwọn ìbádà wọ̀nyí ẹ rí i pé wọ́n máa ń dún mímọ́ wọn gbogbo bá ní èèwọ̀ ni àwọn kì í béèrè pé ṣé wọ́n ní ni àbí ànábì kí wà ń lọ ẹ̀ wọ́n á jìnà sí kétékété wọ́n ní láti mọ̀ pé wọn ẹni tó gba tọlọ́run tó rọ̀ tọlọ́run tọlọ́run wá fi ọlá hàn lára ẹ̀ ni ṣùgbọ́n àwọn àfáà kejì àwọn tó jẹ́ four one nine wọ́n ní àwọn tí ó máa ṣe tó tako ẹ bá wá gbóyà láti a sì gbọ́ pé haram ní kí ní àyàn àwa máa ń ta fún túbá lọ́dọ̀ ọlọ́run a jẹ́ pé ìwọ ló mú ní dìdìrín tó bá ya dìdìrín ó yẹ kó o mọ̀ yàtọ̀ láàárín àáfàá tó ń bẹ ṣiṣẹ́kíṣẹ́ yìí àtàwọn ẹni ọlọ́run tí kàrámọ̀ òdodo wà lára wọn àwọn lẹ́ẹ̀rí tó jẹ́ pé ohun tó jẹ́ dáadáa fẹ́sùn pè wá sí àwọn fúnra wọn lè má ṣe é wọn á láwọn onínáfílà kan tà wọn ẹ̀ẹ̀kan lọ́dún táwọn bá tilẹ̀kùn mọ́lí táwọn bá yàn án gbogbo dáadáa tẹ́yìn fi ọdún kan ṣe yẹn náfìlà ọ̀pá méjì yẹn àwọn ti fi kó lọ tó bá jẹ́ náfìlà òdodo kò sẹ́nikẹ́ni tó yẹ kó dúró ẹ̀ fún wa aṣíwájú ẹ̀dá ni tó bá jẹ́ aṣíwájú ẹ̀dá ló dúró ẹ̀ fún wa kí ló ń sẹ́ṣà tó òfin ní jẹ́ káwa náà mọ̀ ọ́n torí ẹ̀ ẹ̀ afẹ́ká kíyèsára nípa pé àwọn nǹkan tí wọ́n tó àṣà kíyèsí ẹ̀ yìí wípé táwọn èèyàn bá ti jẹ́ sẹ́mi àwọn ọ̀rọ̀ wọn tí wọn ò sì gbàgbọ́ yẹn kí làwọn àfáà sọ nípa ẹ̀ ó súnmọ́ kí wọ́n ti di idán tó ń jọ kàrámọ̀ wọn kí wọ́n máa sọnù ẹ dákun àkíyèsí ni wọ́n ń wá wa o ká má tọ àwọn àfáà oníkàrámà lọ débi tẹ́sí bàjẹ́ mọ́ ó ṣeé ṣe kó sọ pé jẹ́ pé àwọn nǹkan táwa náà ti kàn ju wa wọ́n á jọ ẹni tó lè fi lé wa lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe yahoo yahoo irú àwọn àfáà ni wọ́n máa ń wá kiri àwọn òwò àpò oníṣẹ̀rí àjò tí wọ́n bá bá àpò oníṣẹ̀rí à tí wọ́n láwọn ní nǹkan kan táwọn fẹ́ kó ṣe fáwọn àgbéyà kùránì wọ́n fẹ́ kó wá sọ kalẹ̀ tó wá ní àrárá má ń wá sọ kùránì kalẹ̀ ní ẹ̀ máa ìwọ náà máa wá sí mọ́ṣáláṣí wá kí òun wọ́n lè kò ṣe kúrò wájú ẹ̀ torí irú tó ń bá wọn sọ ẹ̀kọ́ làwọn ń wá àwọn ń wẹ́n tó máa fọwọ́ sọ̀rọ̀ fún ọ pé kíní ẹ̀ máa dáhùn lójú ẹsẹ̀ ṣáà ti ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí la fi sọ pé àwọn ọmọ yahoo yahoo wọ́n rò páwọn smart but ó yá wa páwọn ló gọ̀ jù àwọn làwọn afá burúkú yìí máa ń rí tọ́jú àwọn èròjà ẹbọ wọn a máa kó mọ́ ní tí wọ́n fi ṣiṣẹ́ fún wọn wọ́n mọ̀ pé wọn ò dá kan mọ̀ ìmí inú wọn tẹ bá pàdé ẹ̀ wàláì ẹ máa ṣe mọ̀ pé ìjọ wo lọmọkùnrin yìí jẹ́ tìtó yìí tẹ́sí rẹ̀ ó lè máa gùn látọ̀run kó máa wọlé kò dẹ̀ ń ṣe ní jẹ́mọ̀ tó máa ń kírun tẹ́lẹ̀ àwọn tó mọ̀ máa ń pẹ́ kò sì bẹ́ sọ́wọ́ ni o ọ̀sán kankan lẹ́ ẹlọ́run kò dídì mí mi ò kéde ìbú àwọn tó ń ka bí o mo fi ń ṣàpèjúwe bó ṣe máa ń ṣẹlẹ̀ yìí ó ti yé torí pé àwọn àfáàkà àfáà yẹn wọ́n máa ń yan iṣẹ́ lé wọn lọ́wọ́ tí wọ́n ní kí wọ́n máa ṣe wọ́n lè má fi pàtàkì irun mọ́ bọ̀tún wọ́n á yan iṣẹ́ kan lé lọ́wọ́ láti jẹ́ bíbù kó lè jẹ́ bíi pé òótọ́ làwọn ń ṣiṣẹ́ làwọn ń koná mọ́ nítorí kó bá káwọn bá koná mọ́ torí ẹ̀ ó di ọwọ́ wa wọ́n wá pè wá sákìyèsí wọ́n ní nínú tí máa fà á tí bídíà fi máa ń gbalẹ̀ láwùjọ ẹ dákun ẹ jẹ́ ká gbọ́ dáadáa ká lè jọ wá solution sí wọ́n ní aljahal àìmọ̀ ojú dúdú nípa ẹ̀sìn àìsímọ̀ àbí àìtórí ìmọ̀ ó di méjì àbí ìmọ̀ tó wà tí ò dá lórí báṣíwájú ẹ̀dá ṣe fẹ́ ká kọ́mọ̀ nǹkan mẹ́ta ọ̀dọ̀dọ̀ yẹn àìmọ̀ ni pé èèyàn ò lọ lé kéwú àbírú ilé ike tó lọ ilé ike tí gbogbo aná gbà kọjá ilé ike wà àdúgbò tí yẹ kí tá a bá lọ àákàn máa hó gbòòó ni kùránì tá à ń há sórí kò kọ́ wa nítumọ̀ ẹ̀ àfáà tó ń kọ́ wa èyí tó pọ̀ náà ọ̀rọ̀ kùránì ò yóò gan náà gbogbo aná la gbàrú àwọn ọ̀dẹ̀ yẹn kọjá kọ́lọ́n tó wá ṣàánú wa tá wá padà yí ilé tó gidi lọ kẹ́sì tó yé wa àìsímọ̀ ó máa ń fà á nígbà míì ìmọ̀ tí ò tó nǹkan ìyẹn tiẹ̀ burú ju tí mo má ti lọ ń gbà mí torí pé ojú àpọ̀ nǹkan kan ló máa ń jẹ́ ẹni yẹn ò ní já láì mọ̀ kò sì ní jẹ́ mímọ̀ eléyìí ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn shabab àwọn youth wọ́n lọ àwọn mọ̀dárì wọ́n lọ àwọn ilé kéwù yẹn ohun tí wọ́n fi ń kọ́ oògùn nílé kéwù ó ju ohun tí wọ́n fi ń kọ́ tòmọ̀ kúrán àti àdìsí lọ wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé ohun tí wọ́n máa gbàjọ àwọn àṣírí ni àṣírí àṣírí àṣírí wọn ò sì ní yé máa pera wọn láàfáà wọn sì gbà àfáà lójú àwọn èèyàn ẹ ní sọ pé kò kéwú bẹ́ẹ̀ sì ni kéwú òye ìpín kẹta àwọn làwọn tó wá jẹ pé wọn kéwú lárúbáwá yé wọn aṣíwájú sọ báyìí yé wọn àwọn ṣe báyìí yé wọn fi kéwú ìlànà tí wọ́n fi kéwú kò bá súnmọ́ lọ wọ́n ti wá hàn láwùjọ gbogbo ayé ló ti gbà wọ́n láàfà ohun tí wọ́n ń jẹ nìyẹn àti wá ṣe u-turn wípé ah iṣẹ́ ń sọ yìí àwọn náà bá pàdé nínú síra lóòótọ́ òdodo ni àti ṣe u-turn bí ìgbà téèyàn fẹ́ da ilé tó ti mọ tó fẹ́ dàwó ló máa ń jọ lójú wọn wọ́n á wá takú lórí ìlànà táwọn ti ń bá bọ̀ yìí tẹ bá wá ń kí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ àmẹ́bí fún wọn létí ní tí wọ́n máa fi tẹ̀sí wípé ìsìláàmù sáúdí nù wọn sáúdí ni wọ́n ti máa ń ṣe ìsìláàmù gba ẹ̀dá kò tẹ̀lé ọlọ́run sáà mẹ́bí ló sọ fún wa pé ìṣe kan tara sáúdí ni ìṣe kan tara nàìjíríà ni nínú ìsìláàmù kan náà wọ̀lá ìṣẹ̀sí tó jọ ọ́ ó bá àwọn ará sáúdí táwọn náà wà lórí kọ́ńtọ̀ kan tó jẹ́ pé ọlọ́run ọba wa ń sọ àyà kalẹ̀ ó wá wò yìí tó dánú kọ́tọ̀ wọn ó ń sàǹpù ẹ̀ ó wò yìí tó dánú kọ́tọ̀ wọn ó ní kí wọ́n yí padà gbogbo nǹkan àmì gbọ́dọ̀ jíṣẹ́ fún wa tó bá tiẹ̀ jẹ́ pé inú kọ́tọ̀ lárúbáwá ni ìpìlẹ̀ nígbà tá àmì ti fi jíṣẹ́ ó ti kúrò ní kọ́tọ̀ lárúbáwá ó ti di ẹ̀sìn Islam ṣùgbọ́n àwọn tó kórìíra Islam gbogbo nǹkan ìṣèlú Islam wa ní kọ́tọ̀ lárúbáwá ni o tó bá jẹ́ kọ́ńtọ̀ lárúbáwá ṣèbọ́lọ̀ ọmọ iye kọ́ńtọ̀ tó ń dá kó tó sọ pé kọ́ńtọ̀ lárúbáwá lòun fẹ́ kó jẹ́ èdè fún tíra tó ń sọ̀kalẹ̀ tó wá ní problem tiẹ̀ so ẹni bá ní ìfẹ́ tiwa tiwa ń tiwa ló fóun débi pé òun kórìíra Islam òun kórìíra súnmọ́ aṣáájú ẹ̀dá torí pé tiwa ń tiwa yẹn la fẹ́ kó lékè à ah, wàlúwàlú ó dájú pé ẹ̀sìn bàjẹ́ mọ́ lára àwa ni ká má jẹ́ kó ba tiwa jẹ́ so bá a ṣe ń sọ̀rọ̀ yìí káwa náà máa wo ìbúra fọ́ọ̀kù yìí ṣẹ́ni tí ò kéwú rárá ni wá ni àbẹ́ni tó ké bí aláìké aké díẹ̀ ṣùgbọ́n rò yé wa tó àbẹ́ni tọ́rọ̀ yé tó wá ń wo pé à káwọn bá fẹ́ ṣẹ́rí padà nǹkan ó bàjẹ́ ní tí ó bàjẹ́ yẹn èyí tá à ń mú lọ fẹ́nu ni. àwa bẹ ọlọ́run ọba yìí pé ọba tó ṣèlérí pé òun lòun dá wa òun lòun bọ́ wa gbogbo ẹni bá láníyàn retí Islam ó máa wo pé ọ̀nà oúnjẹ ni kéwú táwọn ké kó sọ òdodo fọmọ ọlọ́run ọba tó yó wa wọ̀láyìn ká fi Islam mo ọlọ́run fún èmi àtẹ̀yìn ẹ ibikíbi tó wà nínú pé àwa ta jẹ́ ọlọ́run dàpọ̀ ṣe àtúnṣe wa káyìn kúrò nípa àgbọ́yé Islam káyìn kúrò nípa bá a ṣe ń sin náà tábà wá ṣe léyìí èmi fi lọ́kàn balẹ̀ sí wọ̀lúwàá ohun tí gbogbo wa ń tọrọ yìí bá nẹ́bí ṣe jẹ́ iṣẹ́ fún wa ọlọ́run ọba ní tí gbogbo ọmọ nẹ́bí Adam pátápátá tí wọ́n bá kóra jọ sórí pápá kan tí kálukú wa ń tọrọ nǹkan tó wù ú tí wọ́n bá ní kí lẹ fẹ́ àmọ́ kan tẹ fẹ́ gbogbo yín lẹ kówó gbogbo yín lẹ fàlàfíà àbí ó ní kí gbogbo yín bá wá sọ̀rọ̀ gbogbo ń tẹ fẹ́ pẹ̀lú gbólóhùn kan tọ́lọ́run bá ṣe fún gbogbo yín pátá ó ní wàláì kò dín nǹkan tó ń bẹ ní sọ ọlọ́run ọba kù ju bí kéèyàn fi abẹ́rẹ́ kó torí abẹ́rẹ́ wọnú òkun kó wá yọ omi mélòó máa bá abẹ́rẹ́ yẹn jáde ọlọ́run ò tiẹ̀ mọ̀ fóun náà kankan díẹ̀ pọ̀ tá a bá ń wà nǹkan tọ́lọ́run ò báyìí sí ìdílé wa lọ́wọ́ ọlọ́run tó ń ṣe o sọ̀hádì kan láàrò yìí pé ó máa ń gbọ́ àwọn màláìkà yìí kí n bá sọ fún yín pé wọ́n láwọn kan bàjà fún ọdún kọrin táwọn àáfàá kan ní ó súnmọ́ pé jẹ́ sùúrù tó ṣe nínú àrùn yẹn nínú àìsàn yẹn òun lọ́lọ́run fi ṣàpọ́nlé fún wọ́n ń pe àìsàn náà ní bàwá bíyọ̀ èèyàn máa rò pé ní tó bá sáyé ọlọ́run dédé kó ráhùn màláìkà ó lè máa pa àìsàn láṣẹ kókó kúrò lára òun ṣùgbọ́n bá tó dá wa eyín tó wù ní òsì dọ́ka ló kú òun Islam kì í sì parọ́ tó o bá ń wáyé tí ó tàn ẹ́ kúrò ní Islam ọdún gbòmí Islam ń sọ fún wa pé àwọn tó fáyọ ọlọ́run kan làdánwò tí wọ́n máa ń tọ́jú ó ní ṣùgbọ́n inna ma'al usri yusra lẹ́yìn ìnira ìdẹ̀kùn bọ̀ ọlọ́run dàpọ̀ sùúrù tá a ṣe kíjẹ̀kùn ó fi bá wa ọlọ́run má jà kún ju sùúrù náà lọ. inú islam la fẹ́ràn ọlọ́run ti kẹ́ wa owó là ń wá ni ọmọ là ń fẹ́ ni ilé la fẹ́ kọ́ ni gbogbo dáadáa yẹn láláì ní jáde lábẹ́ àṣà islam láláì ní báwọn ṣe ń tún dé wọ̀ ọlọ́run dàpọ̀ má ṣàkóso wa lọ́wọ́ ẹ jẹ́ ká gba question ju mélòó kan ká tó pẹ̀lú náà abúzẹ́yìn ẹwẹ́lì méjì fún yí you are number one. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. lórí bínú kan gbóná. wọ́n ní lórí lílo nǹkan gbóná àwọn ìyàwó wa tó máa ń fi omi gbóná wẹ̀ ńkọ́ kí ni Islam sọ nípa ẹ̀. mo bi medical doctor léèrè wípé ṣé medicine máa ń recommend kéèyàn fi omi gbóná kó fi ṣe ìwòsàn doctor tí mo bí ń jọ náà kó fi dá mi lóhùn ni pé medicine recommend ká fi heat ká pèpa jáàmù inú omi ṣẹ́ǹgbọ́n mi tábà bọ̀ ilẹ̀ tó hó àwọn ẹ̀mí kéékèèké tó wà nú ẹ̀ tó lè di àrùn tó alára wọn á bá hìtì yẹn lọ wọn á mẹ́tìn ò wá sọ fún wa pé hìtì tó wà nú omi yẹn gangan ni ká ti ṣe wọ̀nà tó bá ti pa àwọn nǹkan yẹn tán ká wá jẹ́ kó tutù ká tó lù síbi ká fẹ́ lù ní ti dókítà ọgbẹ́ yẹn sọ nìyẹn ó ṣeé ṣe kófin náà ń yàtọ̀ kí la bá débẹ̀ ni pé à ń bi dọ́kítọ̀ yẹn léèrè pé táwọn èèyàn bá bímọ wọ́n máa ń sọ pé kí wọ́n fi omi gbóná kí wọ́n fi jó abẹ́ ó wá ní rárá ohun tí wọ́n máa ń sọ ni pé kí wọ́n bọ́ èrò omi kí wọ́n wá da iyọ̀ sínú ẹ̀ láti lo eh, saline water so that ibẹ̀ yẹn ò ní wà infected ọ̀tí pé dókítà kan ló máa ń recommend pé omi tó ń gbóná láéláé ni wọ́n fi jó ara ẹ dókítà wà láàrin wa kí nǹkan tí mo sọ yìí tó bá rí bẹ́ẹ̀ wọ́n dákẹ́ tí ò bá rí bẹ́ẹ̀ tó bá ní correction kí n fún dr seko nínú máì ọ̀dọ̀ fún wa láti wà lórí ọ̀rọ̀ mo fẹ́ kí wọ́n dá sí ilé o kí n tó wá sọ pé nípa ti Islam kí la fẹ́ sọ nípa ẹ̀ ẹni òfin náà alhamdulilayi now nǹkan tí mò ń sọ yìí sì àwọn jẹ́rìí sí pé bí dókítà yẹn ṣe dá mi lóhùn àwọn ò ní problem pẹ̀lú ẹ̀ now ó túmọ̀ sí pé gbogbo pé à ń fi àkísà sórí lantern fi ba ìwọ yẹn traditional medicine ni eh, orthodox medicine recommend yẹn ṣé nǹkan mi ní good eh, ká fi ọ̀bẹ sórí lantern eh, ká fi débi tó ń dùn wá traditional medicine ni òun la sọ pé sọ̀hábì yẹn sọ yìí pé nígbà tó òun ṣe òun ra àwọn aláìka mọ́ torí ànábì ò recommend ẹ̀ ó ní kò dáa bó tiẹ̀ jẹ́ pé ó lè jẹ́wọ́ sàn ànábì ní kò dáa olómi gbóná yẹn mi ò rí àtọ̀ láàárín ẹ̀ àti lílo ọ̀bẹ gbóná alana ọ̀bẹ especially nígbà tí mo ti gbọ́ lẹ́nu dókítọ̀ wípé modern medicine gan kò recommend wọn kò ní ó gbóná jóra ó kàn recommend kí wọ́n bọ́ èrò omi kó lè pa jam àwọn àjẹkù gbòòrò kó clear alhamdulilah question number two. aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Usani Obismaya Abdul Qadir Qabil Barakallah. Ó sọ́ṣẹ́ tó ń ṣe. Àbí student yẹn not yet ọ̀la èyíkéyìí tó jẹ́ ọlọ́pàá àgbàrúkà sí náà bísímìlá. Náà. Okay. mo rò pé gbala yìí rò pé ohun yẹn dé òkè náà ẹni tó bá ìmáàmù ẹ̀rọ rákà kẹta ó ti meet one and two one and two yẹn a máa ń ké fatiha àti sura ń ìgbà tó ń dé rákà ẹlẹ́ẹ̀kẹta ló bá tí ìmáàmù ti máa ń ké fatiha nìkan àti kẹrin ti máa ń ké nìkan tó bá wá dìde báwo ni ọ̀rọ̀ méjì ló wáyé lórí ẹ̀ ìkan bẹ̀ àmẹ́bí sallallahu alaihi wasallam ó ní mo fẹ́ rántí hadith yẹn lára ní ìpìlẹ̀ ó ní idha sami'tumul adhan fa'tu ila al-masjidi wa antum tamshun. ولا تأتوا وأنتم تسعون وما أدركتم فصلوا وما فاتكم níbì kan ó ní fàtìmù níbì kan ó ní fọkàndù ó ní tẹ bá wá sí mọ́ṣáláṣí tẹ bá ti gbọ́ àbá ẹ wá jẹ́ ìpè yẹn pẹ̀lú pé ẹ̀ ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ rìn ẹ má sáré ẹ má sáré wọ̀ọ̀rùn wọ́n ti pè ní sákìyèsí mọ́ṣáláṣí wa pé àwọn èèyàn kan máa ń sáré wọ ìlú ẹlòmíì ìkánjú pé kóun lè bá àrùn tó fi fòràn báyìí títì tó ti jọ́nà ọ̀bà nípè kọ́lọ́hún kọ́ ní ṣàhádà ṣùgbọ́n àtẹ ká máa sáré kábàkàbà tó ká lè bá àrùn ó takò súnà anábì wa ní kẹ́ ẹ bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ̀ ohun tẹ́ ẹ bá lẹ́yìn máa ẹ bá kì í èyí tó ti wá wò yìí ó ní fa àti mú gbólóhùn àti mú ni pé ó túmọ̀ sí pé ẹ mọ́lé ẹ complete nǹkan tí yẹn fẹ́ complete ó ti ní sílẹ̀ àbí so àwọn tó tó hadith yẹn wọ́n ní ibi tó sọ pé fa àti mú yẹn ó ń jẹ́ ká gbọ́ yé pé méjì àkọ́kọ́ tẹ́lẹ̀ yẹn bá òun ni kó kà ní eh, méjì tó bá lẹ́yìn ìmáàmù yẹn òun ni kó kà ní nọmba one and nọmba two yẹn kó tó bá dìde èyí tó fẹ́ dá kí yẹn á ṣe nọ́mbà three and four bó ṣe máa kí three and four tó bá ń dàrùn ẹ̀ kí bẹ́ẹ̀ náà ni kò ṣe kí kí yẹn clear àwọn àfáà kan wá ní ohun tó sọ pé fàtí ní òun náà ló tún sọ ń bòmí ohun táwọn gbọ́ fákúrú yẹn ní sí ni pé san padà sísan padà yẹn lọ́dọ̀ ọ̀tà wọn ohun tó túmọ̀ sí ni wípé èyí téèyàn mix yẹn yẹn one and two ti ìmáàmù yẹn òun lèèyàn jẹ ní gbèsè tó ń san padà òun ni kó fi ṣe kí ni o kó fi bẹ̀rẹ̀ tó ó máa túmọ̀ sí pé tó bá dìde lẹ́yìn ìmáàmù tó tó fẹ́ kéèyàn á ké láti sókè á ké pátíhà á ké súra torí pé ó ní kó san padà béèyàn ṣe jẹ gbèsè náà ni á ṣe san àbẹ́ẹ̀kọ́ ni sọlọ́dọ̀ àwọn àfa kan fátíà pẹ̀lú súrà bẹ́ẹ̀ fátíà pẹ̀lú súrà wọ́n bá bi wá léèrè àwọn máa sọ pé méjèèjì ló correct ṣùgbọ́n ọkàn àwọn àfa kan balẹ̀ sí àkọ́kọ́ yẹn fún àti mú ju ìkejì tí mo sọ yìí lọ so clear alhamdulilah tala fún number three ó sáré béèrè ó jẹ́ last question. ẹ̀tọ́ kìíní yẹn. ó kẹ́ bèrè máa kò yí. orúkọ yìí nàbó mẹ́sàrà ẹ wá sàn kọ́kọ́ sí ẹ̀. school administrator barakallahu fiikum náà. Àbáwọn ṣe ìbéèrè pé Ọlátù Tẹ̀sìbí ẹ̀ tó wà authentic hadith bá nẹ́bì ti kọ́ wa ní Ọlátù Tẹ̀sìbí wọ́n ní tó kọkàn balẹ̀ tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ hadith àwọn máa ń fẹ́ wo eléwo lọ́kàn balẹ̀ sí nínú àwọn ògbóǹtarìgì oní hadith kọ́mẹ́ǹtì wọn ó máa ń dá ìdá wa àwọn tọ́kàn wa balẹ̀ sí ní zamani wa yìí Sheikh Nasiruddin Al-Albani ó ní hadith yẹn ó wà authentic pé sọlá tó tẹ̀sí ànábì rẹ̀ kọ́mẹ́ǹtì ẹ̀ lóòótọ́ tó clear a gbọ́ pé àwọn àfáà kan ní lọ́dọ̀ tàwọn àdìsí ẹ̀dọ̀ rí ọkàn mi balẹ̀ sí barakallahu سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ẹ dákun wọn ní kí n ti àwọn èèyàn máa dá ike wa padà lọ́dún yìí bíi last year ike dẹ̀ tí wọ́n ti lọ́dún yìí pé kẹjọ tó ń tọ́ lọ́hùn máa bá wọn dá àwọn ike oúnjẹ yẹn padà náà. Alẹ́fẹ́ pè mí. Allahu Akbar, Allahu أشهد أن لا